ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شرك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أيكم اليابا أنايكي mekari nyango ya to ini akuhajin anaiki anyi ewo inu horo biul ahar ababile mi era 1438 anaikon tumori sallallahu alaihi awa mi hijira horo maka na medina do seru hoibo yana ke ihe nta eno papa era 2017 uh, eh, alhamdulillah uweni sabe no riyadu salihin madaya bonu ya imagine because of ke awuko kwani manabe useva na meme bodime aka akama ibe di yale ngon so mes kima se moitamai ye uridu an uzakkirukum bi hadisi min ahadisi rasulillahi sallallahu alaihi wasallam mi iska mo itamayon ne ini hadis ini hadis on to moni sallallahu alaihi wasallam alladhi rawahu abin naji irbad ibn sariya hadisa na ke abin naji irbad ibn sariya radiyallahu anhu odabe ana ga ke anna rasulullahi sallallahu alaihi wasallam fadaktara ntomori omori hamenworo ya dore moyo hayo kola yabna auf ntomori ana anaga ake ewo ibn auf yani abdurrahman ibn auf erkab farosaka ntomori sallallahu alaihi wasallam oka hire yani umantao yani supao hire tora summa nadin awabele mono duwa noyada يعني سنن to صلى الله عليه وسلم انا كنا la اوكي ان الجنه لا يحل الا لمؤمن هذا حديث أخرجه أبو داود وصححه إمام نصر الباني رحمه الله عليه في جامع الصحيح ومشكات المصابه أنتم مولي صلى الله عليه وسلم أو كاي عبد الرحمن بن عوف كأنه يذا سكنه aw ke innal janna awere al janna anaika ummu subhanahu wa ta'ala o tinyo lil muttaqin yanaika e yanyango he ummu subhanahu wa ta'ala o ke abdurrahman ibn auf o kaya zenika al janna no la yahillun enyo no boro tora yani enyo no bango illa lil mu'min aka naike edo والسؤال الذي يفرض نفسه علينا الآن أنحن مؤمنون يعني سيلنا كا أو بابا بطرز كن كن يا رسول كيا هم وسنا وكاي إيه أبو كمولي أمن الذين يدعي أنه مؤمن فقط أبكا إن إذا نايكاي إيه أكا إيه كلم كني بكمولي أما ene da da ene be ko mori kama qala allah tabaraka wa taala asman ko mori hanai kai onu ne ba atoni ne ba no maga kai wa minan nas man yaqulu amanna billahi wa bil yawmil akhir wa ma hum bimu'minin wa muzmana wa taala o kani nada yani al minhunna litab'id yani o se depa ani pa nada anai kai e aka se aka amanna billahi ene do yo na wata ala den re do ya ko yo dire man amu mozmona wa ta'ala akwa ma hum bi mu'minin azenen e bu ko muriyawe ebe nan sami do mozmona wa ta'ala doke enne bu ko muri because enne ka wa oye go because azebe na kai yuhadi'un allah wa rasulahu eye veni omori ero kavene disi bo mori subhana wa ta'ala atantu atuko mori ani no mo subhana wa ta'ala dakwa ma yahdauna illa anfusahum wa ma yashurun enyo ne yevene akenwen no wata ero kijana ema no aka ka ere ka aka ya do we are brothers we are this we are that onye go ya ni program dị mi hijab eji ya ni ehi da za ya kwuye ka isa na hisi sister eri ọzọ gị mama subhanahu wa ta'ala ya ma na illa anfusahum enyo ne a aka wanne amma enne wa ma hum yashurun enne maniye delu kai banyi na eme sameda maniye wa fi qulubihim maradun fazadahumullahu marada ina enne enne nyoko

ɛna ka ɛnɛ bi mumini ɛna ka ɛnɛ dɔw ɛnɛ ɔna ka ɛnɛ dɔw yɛ mɔsuma na wata ala a tontɔn mɔri sɔlɔlɔ alayi salam awa bɛrɛ mɔnɔ yɔ lamiyɛri taabo ɛnɛ bana ni ɔyi jɛrɛ ka so ne kure da yɛ ka hona de re tiwa de yɛ ka wele kisila mɔnɔ na oyi wo zen oyi ko ɛnwɛrɛ na ma ne ya ọmọ sọ̀nà wọ̀tàlá ọ̀nùbọ̀tò ìjùwé e ẹ̀nà ìmúmìnì ọ̀nàbẹ alẹ́bìnà amànùbìláhi wà rọ̀sùlìhì súnmọ̀lẹ́mì àrùtàbù wàjà hadu fèsàbẹ́lì láhi bẹ àmúwálìhì mu àǹfọ̀sìhìm dẹ́yà àmàsọ́wọ́rì tó dọ̀ mọ́ sọ̀nà wọ̀tàlá ìrùgbẹ́ni ni àtẹ̀wọ̀n ẹ̀nà wọ̀tà dómúrí ọ̀nyẹ̀mbà kàkà yìí ọ̀là ìka hómù sọ̀dìkùn ẹ̀ńwúrí mi ẹ̀ẹ́dàná mànìyà ana ka ẹ̀ńnẹ́nyọ̀ jìrẹ̀ ká. de ya masawore rere ugweni ati enweni Tuma sana wa ta'ala enwuri na ya ulaika ene na ikai enne kidaida be iman anu mo mejue okomori na dawe den okomori dure ki a malaika jibril o me hon to mo ru se ni le iman o me ka ka birni anil iman ka zo me en le ay do do kan to minu billahi wa rasuli aw na we ka wa do yo mo zmana wa taala ate on twanin ka so da se ko mo ni o ke ire na anu to mo ni sallallahu alaihi wasallam ono litan minu billahi ayo ko yani ono bi kaye an yakuna ladaika imanun jazim anna allaha tabaraka taala huwa rabbul alamin ono bi kaye anyo hono ba imanun jazim imana na ma o mani hebete o sabata ka o muri na kaye ono le so ida tunaba banin ono bi a abehen

ire hukumu kumawen ono ka so hion kai walillahi alasmaul husna fad'u biha o mori yanawen ire hana kire hozo zo zawen o mo subhanahu wa ta'ala wa ba hion yo fad'u biha wa hiorele hono no wa bedo maninyi iman o tauhid anake o jodeta rububia uluhia on tauhidul asma wa sifat yani dwawanye antuminu billah yani do wa dowyo morihi war rasulihi do dowyo antanen yani ki a bontona e ka oto hudo no mo subhanahu wa ta'ala e horaben yani wa da amana الرسول بما أنزل إليك من ربه والمؤمنون كل آمن بالله وملائكته ورسله وكتبه يعني وعد سنة كيتي ينتم صلى الله عليه وسلم do abo kumuriani ene doki e do yo mo subhana wa ta'ala malaika na tuwe na tontwan ono ndure ke la nufarriqu baina ahadin min rusuli enenyi e hayi anai kai e ame ina kane onto anai ko mo subhana wa ta'ala otowe yani abenne hudo mo subhana wa ta'ala e and that sanai kai أنتون الناس وين خصوصا الذي لدى وقتهم and especially أنتون أيكا أو ينومني وين سوى أن دوليو أنا ندري كنت مولى صلى الله عليه وسلم وككل أمة يدخلون الجنة إلا من أبى أبي الأمم أبا والجنة إبني كناو وعجب صحابة الكرام kaifa ya'bal insani an yadkhul al janna de ya sabia ne yin ana ikono banya o me me bozi kai ozoi kana wal janna da ko man ya'ba ya rasulullah ene kana wal janna won to mori sallallahu alaihi wasallam don to mori kai man asani dakhul al janna ona asasam ozono oba wal janna man atani dakhala aljanna ona sasam oba wal janna wa man asani oni eba mina to kata ngolele me fakod aba ozono ori yo konos kono ngunal janna en oba wele mono antuminu billahi war rasuli wa malaikati duwa doyi malaika anaika umos bana wa ta'ala ọ̀tọ̀ anáìka yẹ láyà sún aláha má amarahum wà yẹf alóna má yóò marun malaikanen ẹnẹ ma jóonyi ọ̀yẹ̀gọ́ ọ̀dà anáìka òun mọ́rí sọ̀nà wọ̀tàálà ọ̀mẹ̀wá they are not like human being anáìka yẹ ẹnẹ ẹni choice ana kawa bre monara kai wa gajas inna hadainahu sabila imma shakiran wa imma kafura yanu mo bona wa taala o ka yara boro ni jo na nguni uzana kai ono bozo boron ana ako it's now your choice wa any time you choose you have the free will inzaida kawa ko muri awadu wasere ana mukoro wa imma kafura odo makama ulomori subhanahu wa taala malaika neman choice la yasuna allah ma amarahum en ne mari o mo sona wa taala ibe en sana e ka o mo sona wa taala o mo dane wa wa yafaluna ma yumarun onu mori so onu mori o ko dane keme en ne ne seven haula al malaika sana malaika anaika e yere yajibu alaina an nu'minu bihi o wele le so kaya man kanyo min oba bele me sana sanana wa kutubihi do re dotini we ana ko mo sana wa taala o chieta yon twene oyego huni zabura atawla injila sufi musa sufi ibrahim ato qur'an allazi nazzala ala nabiyyina sallallahu alaihi wasallam ato qur'an na ikai i chieta ya nabi muhammad sallallahu alaihi wasallam umuri na odo me ngora odo re mo ha yani ani ka man doya do wasa se isana ke o inan onam dure ke ja ar-rajul ila ubay ibn kab fa qala lahu awsini an janaro anaika o wetu ubay ibn kab da ka ubay ibn kab ki fa awsini kamono fa qala lahu ubay ibn kab radiyallahu anhu arda ubay ibn kab o moli hinaye da ka ayo kai

e was kai waza uh, juze na kai e wuzo no onto mori sallallahu alaihi wasallam o woro oji na ngunan ono dure ke ubay ibn kab da kai kai e tahas kitab allah imaman za uwo mori onon subhanahu wa ta'ala za aska onove ovide onu shika onu constitution onu wasamukoro ana ndule kontrol mori sallallahu alaihi wasallam aka inni tarikum fikum shay'ain lan tadillu ma tamassaktum bihima ma na wota tewne esana ika iseva ana ika iseva non wasu wazanene lan tadillu ma tamassaktum bihima wewe bunini ana bi kai isa bono no waye so wazani donc kitab allah ono wo mo subhana wa taala wa sunnati nabiyhi sallallahu alaihi wasallam ati sunni on to mori umuri o mengona da re mo ha ana dure ka ubay ibn kab radiyallahu anhu warda ra ka ono inan kitab allah imaman wo mori za onobi gaidao onobi ika aboro ujedin au komuli ananyamba subhanahu wa ta'ala wakadhalika alkitabu la roiba fihi onobwe anaike la roiba enyo jire ka that is an atom of doubt muli ko kilasha kafi okay la roiba fihi enyo jire kana iko wehu hinan oye ko omoni mi mani ka zalikal kitabu la roiba fi hudan lil dobi oyibulu juzi yere na ikai enni nyango hi omori subhanahu wa ta'ala de ubay ibn kab da ay ka jonoronan ka warda bihi qadiyan wa hakaman yani qur'an non yo hina ire yo qadiyan ini okare ire ya oni oime ini odo no sebe kai ani umuri subhanahu wa ta'ala ano me kaya da ne kenne me amma kuma subhanahu wa ta'ala wa qadara rabbuka la ta'budu illa iya wa bil walidaini ihsana amma subhanahu wa ta'ala okonora moda ka asanyi soso nu heke illa iya akonu umuri ono subhanahu wa ta'ala wa bil walidaini ihsana awere onyawo radawni do wa mo iza kawa na yani oda na ama ni be do mori mara amen ka so he kisa be no be no mori yani wardo bihi hina ilile o akwa do banyo nyo la dawo hina ilile o do wa so do wa se mukoro wa hakaman ati okare anai kai ọbẹ inu kur'anu nọ ka yi akele ya anu kur'anu mẹ ka ka yi ejile yọ ma ni bẹ ahana mẹ bẹ ọ ntọ mori sọlọ wa salam ọkele ọnụ n'otu ọda sawọrọ kọ wa mẹ Akụ ako kur'anu nọ rẹ ka ka yi wa ma ata kumu rasulu fahuzu wa ma na ha kumu anu fantahu esen naani tọ awon na ọsiba awon ne anabon tọ mori sọlọ wa salam ustaz bashariya fahuzu sọwọda.

vanyo no wana dowe ni inu wala ni watakfuru na bibad danya na ikawa makama wala nomo sɔnna wa taala dɔk fama jaza o ma yaf a zalika sai wuto si ɛɛrɛ na kɛ wɔ illa hizyon fil hayati dunya a kɛ wa yɔ malkiyama yɔrɔ ila ashadi lazar ɛ ko yɔ malkiyama nomo sɔnna wa taala dɔɔ kɔna ŋunu wɛya a na ka bɔ wama allahu bi gafilin amma ta'malun o muri ona subhanahu wa ta'ala o na ita in sana ka wa men sagawa oni ke ana amanu we hukumun o muri okaka akami hijab asanye na ile ko ka ka e hetu sai sabe o muri ona o e ke hetu domodono ahokomuli ogure nwa ogure ahuo na nwa watan wanahnu aqrabu ilayhi min habli warid umuliki ya goro wa huni ozino benne asuru ka ni so muri ba ka ka wa me ono na ka e gem ọ̀hẹ́nyì sẹ́sẹ̀ sinadì yàn láyé kálífù lọ́hùn nàfsán ilà ọ̀sáhà ẹ̀yìn sẹ́sẹ̀ yẹ wọ̀nyẹ̀ ẹ̀yìn kọ̀mọ̀ àná ẹ̀ka yẹ ọ̀họ́ nọ ẹ̀yìn kata ọ̀yẹ́ mẹ́ ẹ̀dá sọ kata dà kọ̀mẹ́. ọmọ ajá alẹ́ alẹ́ fi dín ní mi hẹ́rọ ẹ̀dá yẹ sinadì yàn nínú ẹ̀sà náà ẹ̀ka yẹ ẹ̀zà mọ́ wà mẹ́ ẹ̀sà náà ẹ̀ka yẹ kata ọ̀bẹ̀ kó mọ́rí. ọ̀nà òdúrẹ́kìá ọbẹ̀ ibùnú ká dọ́kọ̀ wọ́rọ̀ bíhì kọ́ọ̀dì yanu wà hákàmù. yani hina ya? ene oda anaika ome okare anaika ove no qur'an no daga fa innahu alladhi istahlafa fikum rasulakum agukaye osu qur'an no onobuwe anaika istahlafa ona wotete ina kana oni onto oni sallallahu alaihi wasallam na qur'an naike banwajin لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد يعني أسوبو أون يمكن يجوزه دي أبكى جزيرة ما أقوك أمور سبحانه وتعالى إذن أيكاي أنو نيابو يكون أنو نيهوين أنو تشوهيتين na lɔka inna nahnu nazalna zikra wa inna lahu lahafizun e qur'anu non yi chehe e yere serin ona dure kai a bisa sabe o masore shie ni enne masore ko qur'anu non ele bara e sili nu ko se bara ama qur'anu bara ona dure ke ubay ibn ka okay فإنه الذي استهلف فيكم رسولكم صلى الله عليه وسلم ونوي أنا كاي ومولى سبحانه وتعالى أو سيون تان دون تان دو كاي دون نا وتتاي أمانان دوك ويا أنا كاي شفيع مطاع ويا أنا كاي أوا دويوا أما دويوا دويوا أوبدو ساسان Quran ba bi sifa ya da ko ya mal kiyama ya nabi ya na ya ka de sasa e na kai be shoto wa ha e na kai ihe ne nyam kata e na ka nyu o ya hu na rago ha ka wa kisa tulu akea da tela abeba na na hoelo no lino ze shafi'un muta'un shahidun la yutamu bihi ma nyere. onye go ehuna ọhụna eh, bụ ụwa ga aka ire nọ na ka ahụ ọrọ nye nkala edo ka ọka ahụ mmiri mara achere dana abọdịta n'aka na mere ka obibi nnu tụrụ awere so anaghị e ka wee kwunye nwukwu ohiri chee ka ire ya nọ ọzọ ka ahụ inane qur'anu nan fihi zikrukum wa zikrun man kana qablakum inane aytama aone yani ile yaone inano yan ate etopa ile zikr ayta maya na ka e man kana qablakum e na ka era do be jawni do mo so na wata da shoben itope na ka e era do be jai aza na ka e mo iza ina e ni seba ha na ka etuwa enwiri mi ana ibrahim alayhi salatu wassalam e na ka enere ha urode yani sebe enkata ala ko mo so na wata ala o so kanyo enwiri mi fir'aun lanatullahi alayhi doke qur'an non wa hukumun ma bainakum ono bo kare eni sanai kai o ina kana onu yani qur'an non fa in tanazatum fi shay'in farudduhu ila allahi wa rasuli umuliki anye edana kai wanyi oije munye ni wanya hankata ni ila ka bano farudduhu ila allahi wa rasuli abandu muzmana wa ta'ala atonto siwa bani nana nabo muri kitabullah ati sunu tu muni sallallahu alaihi wasallam ana ka e hayu qur'anu no na be mi kazo mozo na wa ta'ala ako wa anzalna ilayka dhikra litubayyana lin-nasi ma nuzila ilayhim ye che heta wa ayatama ke wonto muni sallallahu alaihi wasallam wa wa me hayan ya zaisa na ka e che ta yawa yani qur'anu nan anno be esana ka e of yastik of judgments in sana ka ana na kana ne anam du odawa mele dile ono do ser qur'anin ele ono fahuwa mardudun li sahibihi availe ma yana ikai o dile ono be kama qala nabi fi hadith aisha radhiyallahu an azman kan nabi mekani hadith aisha kai man ahdasa fi amrina hadha ma laysa minhu fahuwa rad ona adale be ni le ono do inanin ele ono akashawale ma semeni mana mabua halanan la innal janna la yahillu illa lil mu'min isana hel janna ezenyo no wa halal e ko inan ake al mu'min ana meloke wa habarakum wa habaru ma ba'dakum de ubay ibn kab da ka ya no kai yani innani enuba ona ya ati enube ele na ke ba na ba wa we ma ona anya na ke na ewe umuzu na wata ala ora ka ka ba ma ba ma nyere ilimi ya joju wa ma joju and the like daike advice anaike ube ibnu kab o si ujo na rono o me okonono daike wo moris subhana wa ta'ala onno be esanaike o se kono dok wal yawmil akhir ate ekoyo dere me onto mori sallallahu alaihi wasallam o me jiwe iman ye hinama sa'alahu jibril alayhi salatu wassalam dɔk wal yawmil ahir ati ɛkuhɛ dirɛmɛ laabuda minu bihi ɛzɛɛ nyɔ dirɛ ka kaa yaa bɛ dɔ dɔ lere ka ye a nyɛ kuhɛ dirɛmɛ awo kaa wɛɛ dɔtɔ yani woyi naa naa yi ka ye ɔɔrɛ kɔdɔ bihi oyi naa naa yi ka ye a ka ka ye a iza mitina wa kunna tɔrɔban wa izama a inna lamabusun ki iji yaari su dila abalizin. atetukun ijana e ba ha ikweten na enye fike aw abaun al awwalun atadaya na ka ukwe na ka ne huresu numul kul innal awwalina wal akhirin la majmu'una illa miqatin fi yawmin ma'lum kai wa kaden no ban ena na be dina atana wa na be aba ko ago aha ana ki ne ko na ka e, e ko no amane na ka zai nyojele ka wa anna sa'ata atiyatun la raiba fi e ku yodile ma ave ana ka e nyojele ka nan den ate oyda o kadara khairihi wa sharrihi oyzan bayan abudiyan ka ini itu ni re doko mo sona wa ta'ala o kadara kire anno mantuni yani wodotini oyi ka onon to mo ni sallallahu alaihi wasallam onoga ke ma asọbaka lam yakun li yuti'ak ise na etu ọya ni junye na ndire etu duelo ka waya na bai son era ile no ya nutu ile na ya ntu we na yitu wa ma ahtaka lam yakun li yusibak ana areba junye ọya ni etu. so mani dotene kadara ka isana 2 umuzona wa ta'ala ono man kadaran komaniyan qad ja'ala Allahu li kulli shay'in qadra umuzona wa ora meya bisa sabi kai ehyane omeme baya so onto muri sallallahu alaihi wasallam do man juwe akisana hi iman yani ile kwa no ma huwa sifatul mu'minin jazaohum yani sifa o ko mori anaka ye innal janna la yahillu illa lil mu'min isana hal janna la yahillu eze ba wo enyo no wa halal ko lainan a ko ko mori ele Mwenyezi Subhanahu wa Ta'ala in satul anfal akinnamal mu'minuna alladhina idza zukira Allah wajilat qulubuhum Okay, ana kai enne bu ko mori ẹlẹ́rìnà ìka ìdàzókèrò lọ́ha ìjẹ́ àmọ́ ìtàmọ́ yóò mọ́rí subhanahu wa ta'ala wajilat kulubuhum ayé ní ndé ìhìnyí faza at kulubahum dúró ka ayé ọ̀húrẹ́ wáyé náà. yàrá ìsẹ́ ní yéé sikẹ́ ní ma ana nuri ko mo subhanahu wa ta'ala e ela ne ni ayo ayana ndako wa man hafa maqama rabbih wa naha nafsa anil hawa fa innal jannata hiya al ma'wa awla na ka i yanwa o je ono ni bana jo jo mo subhanahu wa ta'ala isana ya ni shawo do shokole mo subhanahu wa ta'ala o ka fa innal jannata hiya al ma'wa isana hal janna ono ba bi hena ka o wa inani ona nure ke jo mulhi be juwe no ke namal mu'minuna allazina idza zukira allah wajilat qulubuhum ana na ka ija amoy tamayo mo subhanahu wa ta'ala ayeni ni dohin wa idza tuliyat alaihim ayatuhu zadatuhum imana eji akayowa deri saitane wan sawe ayo mo subhanahu wa ta'ala qur'anu mo subhanahu wa ta'ala

sawa'un alaihim a anzartahum am lam tunzirhum la yu'minun umma subhanahu wa ta'ala o ko nyonyo ben wa kawono ay kawe ko wono ennedo sawa'un alaihim ada autumuhum am antum samitun o nyonyo ben wa hewa we kukuri nuku ehn se ya se honon yani ebi kumuri akomane ka huri enomane ana ku wa shoma magowa wa ame wo ko moni wa si o bedo aburu kura ha ya ile wa wa idha tuliyat alaihim ayatuhu zadatuhum imana wa ala rabbihim yatawakkalun daika o mori no subhanahu wa ta'ala enen shaytoran dure ka bere enen tawakkul ala allah so anu mo subhanahu wa ta'ala anu mi juwe ena ika enenyi sifa okomo sifa ona kaka ekomori ani sifa no mozo na wa taala ono expect from them awale mona alladhina yuqimuna salat wa yutuna zakat wa mimma razaqnahum yunfikun ena yana ika yuqimuna salat esana hisala de ya shoje wa yutuna zakat isana na hizaka da ya anyon nomo subhanahu wa ta'ala in oiche ino no mori mizane wa yumfikun da ya se to hetu nomo subhanahu wa ezana mane ya ono mori on nyamba kai ulaika humul mu'minun alhaqqa yani haula alladhina muttasifuna bihadhihi sifati awere enwurimi ezene anaika ejuwan lere apejuwe anaika ya manu kowewewan amiluna bima amara allah wa bima amara rasuluhu sallallahu alaihi wasallam e amukoro lere isana ikomozo na wa ta'ala o me ate o modern atonton umulki ulaika humul mu'minuna alhaqqa yani enwuri melele ne ya ene wo ko mori hin e wo ko mori kene mu'minuna haqqan o ko mori na ikai o ko mori da zaben dan idza kanahum kadhalik wama jazaohum wama sawabuhum ana ka ene man ya sai wuto shenu ne sai sana ka wa sai wa no mo wa ta'ala dakilahum darajatun inda rabbihim mumol bana wa ta'ala oke enne nyudi darajat jana iko ne ba inda rabbihim idu muri na kai ono badari hen yani that is al janna wa maghfiratun ati oyije ibe wa rizqun karim ati ze ana kai o jana kai ono ban yana na kai ne manu me ina hanon isana ne bani azadu mumol bana wa ta'ala o meleji umu minene donc kod aflaha almuminun umu subhanahu wa ta'ala ok enenera aliogo yani kod the tawkid wa tahqiq awasi sura ni kata asi kuhirera yani era aliogo enobe almuminun yani Abdurrahman ibn Nasir as-Sa'di rahimahullah alayh okay kod faza'a eh, okay idan e qad faza al mutasaddiquna billahi wa rasulihi okay then eh, enera riogo enobe al mutasaddiquna onomuri kaka ulaika humus sadiqun ezen esogore eh, e enaika enni ekohirera enna oike eneni ka eze eze kan oike eneni ka bebe na je tere sura ele kan alẹ́bìnà kọ́ọ̀lù rọ́bùnà lọ́hùn tó mọ̀sítàkọ́ọ̀mù ẹlẹ́yìn náà ìka ìka ká yẹ kò ó mórí bẹ̀rẹ̀ dárí yẹ ọ̀ ẹ̀rẹ́ mọ̀ náà dé tí ń jẹ́ tìrẹsìrẹ́ yẹn nẹ́kan. alimọ̀tòsọ̀dìkúnà bíláhì wọ̀rọ̀sọ́lì ẹlẹ́yìn náà ìka yẹ ẹ̀ kọ́ hídẹ̀ yẹ rere sana iko mɔzɔn na wɔta ala ɔ kari sana ika ɔntun mori amiluna bi shar'ihi da ya mukala lili shiriyo muriyo na subhanahu wa ta'ala numu subhanahu wa ta'ala ija ka ija muni sifani na dokal lezina hum fi salatihim khashi'un uku muriyo ne ala ikonto muriyo ka ka no ka innal janna la yahillun illa limumin awali sana he aljanna enyo no noboro tora konwo aki ezena ikai ezene ukomori en doke allazina na ikai yani min sifatihim ini apejuweni ni ini sana ika aseyawa fi salatihim ini saleni ni yo khashi'un bini ni nyango humuri subhanahu wa ta'ala

ɛnna na ika yi a yɛ aka yi ni sala ɛn nɛɛyɛ ɔnà lórí ka yi ma na wube wúbẹ̀ ikú na náà ala tààlà wọn eku kú jẹ́sẹ̀ yanni láyà tàfẹ̀tì ẹ̀mí na wọ́n sì máa lan na yi ɛbẹ̀ yà kusala ɛyẹ kan na ika ɛ dáì yẹn ka yi innahum yunaji yanni mórí كما قال في حديث الذي الذي رواه عن رسول الله صلى الله عليه وسلم انا كا ادب هون بنت صلى الله عليه وسلم او كاكي امولي او كاكي قسمت الصلاه بيني وبين عبد نصفين ما قسلمه انا كان امرره اتيبا iza kola al'abd ijari haka kaye alhamdulillahi rabbil alamin avo ikubo murihi ana ikono wadalehi abehen de umuri subhanahu wa ta'ala doki hamadani abdi oriham orasi avo ikum ijo kaka wa iza kola arrahmanur rahim ijo hake umuri anaika ono banaya mban dole ngwayaza de umar subhanahu wa ta'ala doki asna alayya abdi oriham ora gamam wa idha qala maliki yawmiddin qala allah tabaraka wa ta'ala majjadani abdi ejere ha ka ai malik yawmidin umuri no anaika onowo hinoi yawmudin yani yawmul jaza ya naika e ebe shora ruta ekora naika e ala mono to mori sallallahu alaihi wasallam anaka yanan kai e, innama hiya amalukum usiha ya thumma ufiyakum yani ثم أوفياكم إياه أو لما نايا داو سبيشيا لزونتا ننتو مولي صلى الله عليه وسلم دوك فمن وجد خيرا فليحمد الله oni ira idaya ọzọnà òkú òmórí àbọ ọmọ wọn jẹdà gáyọrọ zálẹk ọni ìlẹsẹ náà ìka ẹbọ ìdá fàlàyà lùmọnà ìlà nàfṣáhùn àtúntò lè yìnyín owó akẹwọn wọta. ìjọba ìhàwá kàkì òmórí yẹn náà anáìka ọ̀nà òwò hinna de omori subhanahu wa ta'ala da ke majjadani abdi ori hiola shoyi chete ngum wa fi riwaya fawwada alayya abdi ori hiola sire tobi jam yani ori abire ori zuwa bidam ijaba haka iyyaka na'budu wa iyyaka nasta'in e omori subhanahu wa ta'ala e oya heken e wono ire ishe gobo hono manin nomo subhanahu wa ta'ala dɔki haza bɛni wa bɛni na ɔsana sana ika ɔ oh, ina kana ma tɛmɛrɛ hin walil abdi ma sa'al ɔɔli ha mɔɔ bɛ ni sunu husɛn na ba idu aka ihdina siratal mustaqim o mori bolomi jose uzanna ana na onu uzanna nya beben onu uzanna woron onu ndure ke ye na ka ke ona mara gbadu na wala kai ni sala kai ihdina siratal mustaqim ijo ware hon ni sala no dai ku kori ni nyoro amen ozo no bo yasman ke bo isana kai ni sala no to e because when e wona kai son kai umuri uboro uju zana boro ya ni ware hon nan kene duri cheche siratal ladhina an'amta alaihim uzi adana e, kai umma subhanahu wa ta'ala o mengumangoewa yani muri la mi fiba ne wa minan nabiyina wasadikina washuhada wasalihin ini annibiyani atana ko woni zaizani atana ke ne su shahidi ton koroida غير المغضوب عليهم ولا الضالين هذا نايكاي ويجويه النبي يهودي أبي أنا كأني بقوله ده نايك نريبنا بنصارى nomo sɔnna wa da lɔki haza li abdi walil abdi ma sa'al ɔsɔnɔ bi ɔɔri hɛmin isɔnɔri hɛmin hussein aanɔmin ɔsɔnɔ ijɔsɔ ɔma na ka dɛ onyemba isɔ akan wa ebe ka wa kewe onyemba ɔkɔ ikewe ɔnɔ akan zahaba na kewe ɔmɛ yan ɔnɔ mi lori ke abu musa alasari. ọdọ ọba kusala dọra dọba si binyete tun bọ segubeti lẹtẹ dọra za dọka ani ka anu ma kusala dọka ọkọ wa kusala nọ mi forty years yani weesu yani mata ala geri millati muhammad sallallahu alaihi wasallam wa shahadete da kebe tiri sozi anabi muhammad sallallahu alaihi wasallam shahadete nan tarawani ke isalona anyi sɛmɛla ikono mori sɔnna wataala ɔmɛ ka kɔda fila halimominun dai ka sɔsi saasa alɛze na hunfe sɔlaati mɔɔsi un ago ka ye ntɔ mori sɔɔla wale sɔlam ɔkɛ awɔlu ma yɔ hasabu bihi abdu ya malkiyama a sɔlaat ɛsɛ paapa n'a yi ka ye a b'a hɔri hiwse ɛku yɔ malkiyama ɔnɔbi salan fɛ in sɔlahat a n'a yi kisalen fakod aflaha wa anja ora ha dulele kai ogu oseban wa in fasadat isala no re duyo wa qad haba wa hasara ihara me do ino no re hurun gaun ana dure ke umma zona wa taala o shaweza kai allazina hum fi salatihim khashi'un numu sɔnna wa taala dɔk walɛbina hum ani lagwe mɔɔridun ɛnɛ yɛrɛ n'a ye k'a ye ani lagwe mɔɔridun yanni i yɛrɛ kɛnɛkɛnɛ yatrukuna ma la hayra fihi min alkalami aw aqwal wal af'al yani ɛnɛ n'a ye yatrukun ɛnɛ n'a bɔ ma la hayra fihi isa n'a ye k'a ye ɛnyɔ isa n'a ye k'a ɔ inan ila kene kene ben ni jisi ko ze ya enne na wotete ile na kai enyo iza na inan abika ukoro anai kai o sho iza gen ana ndure ki onto moni sallallahu alaihi wasallam okay man kana yu'minu billahi wal yawmil akhir falyakul khairan aw liyasmut ọ̀dà tọ́lọ̀ náà ike ọ̀dọ́wọ́ yóò mórí àtẹ́kọ̀ọ́ ẹ̀rẹ́ máa ọdọnọ ọ kàlẹ yọ ìlọ ìlà àwòlì yasmut àwìká ọsùgbò kókúrè nù. sọ̀bọ̀bọ̀ oni ka waabu komori you should be careful because okomori innal mu'minin la yakunu la'an okomori ma ya dai ka waka kene wala bazil kalam yani wa tuli ni yana sansa wa lanatu la amuri halaka o bazil kalam wa kare kene kene la yakunu al mu'min kadhalik so kumuri oba kale ira na ka o se fa ida gem ira na ka e o se afani gem ana ndure ko jahana ok idha ma aratta nutuki fantik bi hikmatin wa zin qabla nutuki ma taqulu wa qawwamati fa in lam tajid turqa maqaliha middata tajammal bi sumti summa tuhmad okay zama aradta nutuki ijiwe iska kare, fantek behe kematin ire ono ka daika lili eyogwe osekan wazin kabla nutuki ma takulu wa kawamati okado mo yani ile ono kan were ewe an wara mo sada ile ire wa wa ka wa kawama ma ire na ka ile ojire

donc c'est jama ne aya yuslih lakum amalakum wa yaghfir lakum dhunubakum umma na wa ta'ala oka wa na ka wa wa na ka wo hora masore ko wa ba kare ile no bile na ka ojire do mo na wa ta'ala do tinyu ko ra ono ne o le mo no do jibe ho na ko ya ono ne sọkọ man allah wa rasulahu faqad faza fawzan azima asa so muri

ɛnɛrɛ n'a ye k'a ye walilɛzina hum ani labue mɔɔridun ɛnɛrɛ n'a ye k'a yɛrɛ ye kɛnɛkɛnɛ mɔɔridun bɛɛ ni jese ko de hɔn nani nomu zɔnna wata ala dɔkɔ walilɛzina hum lizakatihim fa'ilun ɛnɛrɛ n'a ye k'a ana ye k'a ne yani egu ono mɔzɔn na wata ala ɔnɔ mɛyɛ zaka anabɔlɔ tɔra wa ni nisɔn bɛɛ ẹnẹrẹ náà ìka yẹ ẹni ìkye inú gbẹ́ni na e, fi amualihim hakun maalum lè sàáìlì wọ́l mahrum ẹnẹrẹ náà ìka yẹ e, inú gbẹ́ni hakun maalum anyi aná ìka yẹ anyi hak aná is known yẹn náà bẹ lè sàáìlì yẹn náà ìka ìwùsẹ yẹn náà ìka yẹ ẹ̀yà kaka yẹ wẹ́ẹ̀nyi tí zọ náà yẹ omuri o mee ka ye enehu si ama enenye ono nduri ki onto mori sallallahu alaihi wasallam o shawe ini hadisu ini hadisa nai ka sahal eh, ibn sa'ad sa'idiyo radiyallahu anhu odawe ona ka ki kala rasulullah sallallahu alaihi wasallam onto mori o ka omuri o me ngoya dole mo ha aka inna fil janna ghurafan in aljanna gurrofan anyi yara turo batinuhu min zuhuriha were yani were min batinuha min batinuha iwaini e, e nan duwele hehe waini na duwele hehe wa zuhuruha min batiniha wale ba yehe duwele inene ijonto moni sallallahu alaihi wasallam ijo mani juwe ile hiyonon faqamal arabiyyu anirar bawonya doko eten kola liman ya rasulullah dako ile hiyono onu da obere ngwane nan enanyo iwonto moni sallallahu alaihi wasallam nonto moni sallallahu alaihi wasallam doko liman atobal kalam yana ikai ile kono baka ile ibora kan yani ile yo izo izo ko hule ni ile ma no wa at ama ta ama do wa na ikai o si sorry yo zarin yani ile na he ngwa ise kai e ho makaka e na ikai ni zakai ni sanda ka e menyu gudi za ko ba ngo yani e ho wa na mi sadaka tu e ho ngwa ko na de sorry tete e sorry ni idoka e ve ya na ya na leo ehioda na owetu kai ọnụ onye ka chenji nnekwu arụ ahụ lee were sị ọka dọlas na ịsarị wata amata am na ya e naghị kaghị ezi sọrị yọzarị wadagwa masiyam den hụrụ abawe poron tuntun mulki wa alam anna sharful mumin ya kaghị ụgbanye okwu omorihi banaghị ne kiyamul oikwete ọikwete yani oikwete nira hụ luwa ha kusala an tusalli bil layl wan nas niya ona be ko wa kusala inira ho inu mona ikai eza se swara yanu banyo ko wa izzuhu istaghna'uhu minan nas ise ba si ona be kai okomori ohe wan ho no wala sai kai be wore ko me wa inse ke wori ni shono wa me eh abu ah, me wa ka o sai sa hore ka wore ka ko sai sai sa na kwetan e ho ma ka ni tu njoda milaka o melaiba no raiba ka koda elisa yani ist, izuhu istighna'uhu min an-nas yani izan ono o me hwen ono hono wala hadha hadith ahrajahu ibn majah ona lure ke ijo mori ejiwi elene dak ena na ka li zakatihim zakenin fa'ilun ben ne men نما سبحانه وتعالى إن سفن صنع رسبة لك والذين هم لفروجهم حافظون ألا نايكاي أهني شنني بني نسيرين أيكو أهني سي أنو مصبنا وتعالى أنو مهوا أني سيري كاي أسني شو جوزا نايكاي أبي حلال أبي

ọ̀rọ̀ àìná náà ìka yìí ọ̀sẹ̀ ní mẹ́hìnmí. ọ̀nà ìdúrí kan tó mọ̀ ní sọ̀rọ̀ àwàdì sálá dọ́kì man adùmọ̀nàlé máa bẹ́ẹ̀ na lèhìyẹ ìhì wọ́n máa bẹ́ẹ̀ na rìjìlẹ̀ ìhì adùmọ̀nàlé hùl jẹ́nà. ọ̀rọ̀ náà àmọ́ kàtí tẹ́m ka ọ̀nìwé sèrè ẹ̀sán náà ìka ọ̀ ìná kanu nípa nàìjíríà yàní lisanuk wama kadete ka wese ila la onon weba se kale wa masole ka wase kale ile na ikae ile yo yo wa ma baina rijlaihi asana ikae o ina kane ahwane ewa yani wa masole ka wazan wa wa ba sha ho tronye ne aika onye no nura meke hanan onye na na ikara sigawo yon ntun mori sallallahu alaihi wasallam ake admana lahu aljanna ono mo isanahi aljanna ono garanti ono mo katete ne yana ani sai kata de irare onyu kata duwe sele ono ndule kai amirare da kusai sabi anyi onupai ko sele agwa so do ba jinabe we ama ama mere bi na si were especially mmɔni na nan isa na ahe fasha asuman kuntum muni sallallahu alaihi wasallam o me predict an kaye ma zahara fahisha fi qaumin qad yumaru bihi alaniya illa ja'ala alaihim ta'un wal awja allati lam takun fi aslafihim antum muni sallallahu alaihi wasallam o ahe re ko ise o wa huri to he ne ịnịra gwenyenye anaghị ka vada akwọ a mee na igede dukure ezu eyi ezu ya ekụ na abịa wa awụsa ahụrụ ewa iri nu kene kenekene ire ịdọtị ile irekọ ise onye gwo ọdọ ọkụ ni sekọndị skuul ahụ praịmarị skuul dụ netukai iji n'ihize awọ okwe n'ihe n'ihu ide ya sere ka sameda ọwọ ya because of edi n'ihe beba ị na-eyere ha mmanụ ono don to woni kai da ko kwa me ne gede aki umar subhana wa ta'ala o se wa ataun yani epidemic ati auja atu kona kai adaun no banye enyo enwiri mi an kona ve da kenya enyere enyeri aidin yani wa hala ko enu se ka hiru kona he do nyere ha ne bira enyere ha ko se wuko enowe because se ko be agukai azesi nyima kwa mmere

dɔkɔ walezina hum li amanatihim wa ahdihim ra'un ɛnna ɛnna yi ka yi amana aaki dɔtɛmi daseewan ɛnni sere ɛn amana na ɔnɔ bisana yi ka ɔɔ kuzɔ yanni n'a kanu komori ina kanu ne ke ko komori yanni sana yi amana bana zɔ waa kusa kɛyɔ la kɔsitɛ waa kuna do huwusi wee tuyɔ yi ni wani. yani wahdihim ra'un o katitene neme ra'un yai hafizun bi nisirin anyere da gen da man ga kai ya ke hono is ka to problem no ko mori kunyi na da man ba ge de isa ska me e honre man lesi ba o en re da wa ba da ya ko ya wa se be du le ko nya ga kai on ba tu ta ro ne be on me ka wo isa ya hiyon wa ahdihim ra'un o katitene rame bɛɛ masawori ka ye ɛnɛ siyɔbɛn bɛɛ masawori ka ye o ka ti tɔnɔ a sobu hɛn wɔn. ɔnɔ lori ki ini a se munafiki ɔnɔ to mori ki ayatul munafik salasa ayi munafiki ɛtɔbɛn iza otumina hɔn na wasu dɔ tɛmɛ yɔ bi bu yɔ wɔn bɔn ma subu nanin. sono non niki these are quality anaika onika ya masore ke revive okomori yo kake onoba mesonon amasore da dome ndo mori ki ene nai kai li amanatihim wa adihim raun wallazina hum ala salatihim yuhafizun ndo mo sona wa taala ene nai kai salen ni be Ya yani were re sala ba ko ba a be dinye allazina hum bi salatihim khashi'un danye ene nai kai salatihim yuhafizun salen ni veni ni seren seme agoka onyukata ya zo ọrụ ọrụ adanyanya nguzi sala do kobe awle munu mo subhanahu wa ta'ala anaka ka inna salata kanat alal mu'minina kitaban mawquta aweli sala yoko mori henini vanyu ma anai kai a chere vanyu ma anai a jitoy wa enne sisi sala no nebe ona ndule ki adanyai do yate do ka ahe ame azan ahe azan ake allahu akbar allahu akbar yani umuri onyu banye umuri ochetengu umuri ochetengu do yate arho nya kai ona ake allahu akbar do ko ko yate do ko ete do tinye ngusalon non boy asman ko na kai o kaka allahu laysa akbar wa laysa ajal umuri ewo no dengu ewo no ochetengu hakaza takul fil lisan al hal abo wada kama silinu ka wo chan kan nunu ko lezina hum ala salatihim yuhafizun ene la nai kai salen ni veni ni sere domo zwana wa ta'ala laka yana man ya ya sabi wa ma jazaohum ulaika humul warithun ene biri me nai kai ene va jugwanin sai ya jugwan allazina yarisuna firdaus hum fiha khalidun ele na ka eva jogu aljanna ana firdaus onon to moli sallallahu alaihi wasallam ana ka ai kai iza sa'altumul janna iju we su sal janna ne fas'alul firdaus we huseni ne yani ka ko mol wa ta'ala o si jannatu firdaus da su mauna ida fa innahu ala jannat ago kai onon ne bahu ni aljanna yani iza okuhu aljanna iza ayato e horabe mɔmɔ sɔnna wa taala ok quality anan ka ya manu kowa ɛnɛ eh, ko mori yɛ na ma nɛ ana ma ni quality nɛ ɛnɛ ba jogu al janna na ipa ina na yɛ ni lɛ ka sɛmɛlu mɔmɔ sɔnna wa taala dɔ ka ka ulaika humul warisun ago ka likulli rajul aw likulli shahas lahu makadu minan nar wa makadu minal janna abe oda onye ahoya nenira donya ahoya nenal janna ọ̀rọ̀ náà ìka ọ̀nà mukọ̀rọ̀ ẹni dáì kúkọ́rọ̀ àlìjẹ́nà ọmọ ẹ̀dọ́gùn náà àlìjẹ́nà ọ̀ya ni yáhà ẹnira èyí e ní hinira yọ sàyíwárìsù nà màkánu dáì ká èyí e ní hinira ẹni e jogún ha náà kú mórí yàn náà ẹnira. àmọ́ wọ́n ẹ̀rí ká ìwúrẹ́ náà ìka ọkọ̀rẹ́rẹ́ ọ̀nà mẹ́n ọ̀nyáhà ẹnà àlìjẹ́nà dọ́ọ̀rẹ́ wa okpomori eni de jogu ahe ni bake anaika enne de nyi ne no mo na wa taala dokula ika humul warisun sagoba because of this hadith kai enyo na wal janna enyo na wal tura ko ngo illa mu'min dunin ke yani sibo ko ma kan mana ai kajin ọ̀rọ̀ òmùríkè wàlmúmínú na wàlmúmínát bàdúhùn àwòlíyá ó bàd òkúmúrí ọ̀nyẹ̀nẹ̀ sọ̀rọ̀ òkúmúrí ọ̀nọ̀rọ̀ àtọ̀ọ̀nyẹ̀nẹ̀ ìpẹ́ bìyẹn wọn sákẹ́mẹ̀ yá múrò na bẹ̀lmárò wọ́yẹn hàúnà ánìl múnkàr ọmọdún náà wọ́tàlá ọkì yá múrò na bẹ̀lmárò ẹ̀yà káyọ̀ lakọ̀lọ́mọ̀ yẹ̀ nuntu muni sallallahu alaihi wasallam don mo da kai balligu anni walau aya wa ka ya gani hadisa oh, me wareka o da kadi ya ka ai kunyawe a bai kunyawe wa ka ya da yani ya this sifonon is it with us an nahnu bi hadhihi sifat ya mi kan oni dawa anai kai were ki udibi anaha man ra'a minkum munkaran oni iru dibi na oni fali ko yoro bi ade osuma ba ra fa lam yasate onya ngusuma ba ra ya fa bilisani osuna re ba ra fa lam yasate onya ngusuna re ba ra ya fa bi qalbi osai ba ra zalika adaful iman osona kumihuni iman yani oika anaka washayo do kwete ko zire no ewe ka ko ye ezo du enyinyina ne gosomori ki walmuminuna walmuminat okumuli ona ro atonyene ba'duhum awliya u ba'd e pebe yangun yamuruna bil ma'ruf e ya kayo la kolomo ida ida yani e wonoro yo weru dibi weru wa encourage la kolomo ida e wonye na yo e wora encourage da other sisters anu nyangu kai kai asi asole umoro oro odora bari sister they now look themselves as if they are inferior e wona the quality ewa ewa nye legality oyi ka ya la ka ye ọnụ nwa ma no wozin ya nene ne ne nsa me ehụ na ọ na kwai do ma ni da do do da henyi ọ na ma ni kwai e, e ya do go ana ile ma da enyi zo ge ọ nyi legality for that min ayi kutub ini wenyenye wa nyi legality umme ma ni hijaba you have that legality kai ka sɛ nyi sɛ wɔn a do gyeɛ wɔ hɔ ni wɔ sɛ sɛ ɔkɔ gyeɛ wɔ hɔ ewu kɛɛ ɔyɛ kɔ maani kaa ɛwɔ do wa sɛ zo kae ɛwɔ koran na nil munkar iji wo ka kaa mo di do kaa kene na ɛwɔ ya. yɛn mu no wa si tu ba do wa mi ho bɔɔlɔ ɛwɔ ya do sojú ɛwɔ ka he kae wɛsi kawa yɛn no mɛ do mu ehusi kumɔ ɔda he wɔlé amujɛ ɛwɔ awɔ yɛ ba What kind of life is this? Onye go, eh ọnụ wa mee, gaa ọnụ kwa As abịa nyigide ọkọ na mi gaa, mee mara ije n'aka na mi gaa. Ada nyikọ na mi gaa, wee lachi mi gaa, sị edu wee na mi gaa ọnụ n'etete. Chile aru aru enyo na kwa mani kala, wa kala ruwa wee le ruwa. Ya muru na bil ma'ruf wa yanhauna anil munkar. So this is why ọ̀nà fi si the best generation ẹ̀nu ẹ̀nà mẹ́wọ́n ni the best generation ẹ̀nà mọ̀rí ka kóńtùm hẹ́rọ ọ̀ma ó rí jàdìlẹ̀ nas ẹ̀nà mọ̀rí ka wọ́yọ̀ kéémù na sọ́láàt wọ́yọ̀ tó na zakat ẹ̀ yà á sísá láàjì ẹ̀ dẹ́yà á ní zaka wọ́yọ̀ tẹ̀cún na lọ́ha wọ́rọ̀ sólà dẹ́yà somolika omoliki ulaika sayarhamuhumullah omo sona wa taala ilimele na mane ananyi quality hino nyani serehan yani sidai ona hela no omo sona wa taala ona kayo da kasale mo divin ona sasala jel eba so sala je bimana yad'una an-nas liyuqimu as-salat ah hela ka veya sasala jenene adaika ye o ya ha salotu dure ko ko mori mo rọrùn salotu da da kure ka don le ko yo da pita o do kono kweta go kai ere kai no kono na kwela nyina ka umere so akian awere mo nai kai we to ku yo mal kiyama ozo no kuru kan isu danyi zaka no mo so na wata awere mo no da sa se the commandment of allah umuri yo kaka eh vaasa saabon on to mori amani ka vaasa saabon umar subhanahu wa ta'ala akulaika esene vera go irimi azana ikaye sayarhamuhumullah umar subhanahu wa ta'ala ova mayamba newa an yesho ayamba umar subhanahu wa ta'ala mayamba o So that is why I want us to ponder over this hadith. What are the sifa? Because maako maayi kisifo komori aya tali aya aya ni awe do sawe ine ahana ikomoso na wata ala o mani juwe sebi apejuwe o komori ene ama wala mi wa sela na waqt an nafal zalik o mo gana nyangbo wasime yani wa ma ne kan hadisa an to muri sallallahu alaihi wasallam ko sa war ko were kai sai mi don to muri just jumlatun qalil yani jumla wa nai ka cha ko anobe but don to muri sallallahu alaihi wasallam qala abdurrahman ibn auf yani yunadi abdurrahman ibn auf yani ahadu mubashiruna bil janna oli ko nyai nai kai a ah, si certificate al janna don to muri sallallahu alaihi wasallam do wa hore honon do ka ayo e ka ko jai do ka ok irka farasaka hiruman tautora summa nadin awre monodo wano innal janna awira janna la yahillu illa lil mu'min enyo no woro tora enyo no ba nwo akena ka enenyo ido so worka ka is why is it so serious what is so serious about it don't mori manika because of ka <laughs> when i make mistake do ever you know komori hmm, eh we fɛn ko ke aljannu o mori subhanahu wa ta'ala wa ina na ke o ina and so that we ko mori because we don't to mori sallallahu alaihi wasallam he come he came with a system all oh, with a system and I can it encompass the whole system of your life yani bokwa ogun abi o how the way you eat the way you talk the way you walk the way you look and ah, you see Islamic and The way you wear your cap, the way you wear your clothes, unto Moni sallallahu alayhi wa sallam, and ah, you saw Abdullah Umar Kai, Lakot Kana Fe Rasulillahi, Usuwatun Hasana. Ara nyo ina unto Moni sallallahu alayhi wa sallam, apejuwe, anai Kai Aizabin. Eh, unto Moni sallallahu alayhi wa sallam is a model to me and you. Anai Kai, we should take him as an example. We should take him as a model in all our endeavors. waba alisa duse kai on to muri me merio anai kai wari kelen anai ka aguka wana jele sare a ku shibi on ho hio o shibi on foke da wale fere wa sha san no rek hon mm. bi kai on to muri me merio on to muri kai umar ibn salama ya gulami samillaha wakul mimma yalika wakul bi yaminik ma hew jono non duwa bari Sami Allaha, yo mori subhanahu wa ta'ala hele han ono ma wa hele han yo e janyu dole sa enyu zotu don wera ko gade ori shaitan ari on oye ko wakul bi yaminika do wale do wale wakul mimma yalik dai kai wa wale ana gore oren adai kai ora da resa dai kai izu elele kuyoya oda kai aha oda do na sisi biwa wele ntu muri sallallahu alaihi wasallam ona nwa kai so ni kai who say heri part of your life ona kai e venyi sasa tete kai we follow wa baru saya wala tamshi fil ardi marhan asore zure zure duwe o ko ananya arusa na da asman kawanye ben no wa bounce innaka lan tahrika al arda wa lan tablugha al jibala tula wenya mujite suro oyego ewu ku ya otulete wenya mchire dudu enu megboro do kuma na me wenya mutwetaba inu godo pesu we utinan so islam antum muni sallallahu alaihi wasallam ustaz al bashariya he come with a whole system of life And alaika uh, by the time we follow it umoni ya ati shozo no this mehemen ejo no de inogu ejo no de inogu naika ye ahana alfaza di jika ye lakod faza man kana rasulu imamahu azana ọrọ àlẹ ọgbẹ náà wẹ man kana rasulu ọrọ náà wẹ káyọ ọ̀n tó mọ́ni sọlọ́lá alẹ́ sálám ono of imam manin umuri and monto muri sallallahu alaihi wasallam do me imama so inshallah because of ume anyi oiza anaika ozore bu kumuri onan e ko yodere makana mi ka but a anenye e ne hono ne tu kumuri Mwenyezi wa numa amila salihan na amukala min zakarin aw unsa ino noru atonyene asonye na eje ezikai oba ma mukoro na onje asami <coughs> aka toke malati oba ma to eme kokoto man amila salihan ona mukoro ida min zakarin aw unsa ino noru abike onyene fa huwa mu'min this is the condition dana bika ukwo muri hioben kan wa mukoro du e ukwo muri hin ukoro no habaan mansura numu sɔnna wa taala ɔkafala nuhi yannahu hayatan tayyiba eva mɛ kɔra ɛhana yi ka ɛhirɛ sɔyi zɔbi ɛhana yi ka ɛhiru zɔbi dora ɛbi aka ka wara dora ɛhɛ e, ɛwunyɛnba ye daa yawu nɛtɛ wɛ ka ye ɛbɛ kɛhɛ ɔsaya nɛtɛ yɛrɛ ya yawu nɛtɛ ka ye mi isu ajin omuri ɔnya ɔsaya mba kanyi maa ni na aljanna ɛhɛ ayawu nɛtɛ wɔ nɔn ɔzɔ dɛ ka se.

نملك ولا نجزينهم أجرهم إبي شو توتشيني بأحسن ما كانوا يعملون أنا يكون نيو إذا هني سنا كأم أم إني هنون مولي نوا أني أم إني هنون أكو يدل ما أيكا ومولي سويتا أنا أيكا أو هن كلا نايكي أم كس هذا صدا إني هم وين يمسوا فإن الموت يأتون بكتان إسنا هيسبوه هوري هذا إنا سجلين it can be any time so أنا بكي It can be any time. So we have to be prepared every time. Oyego, oh, usu can be any time. We have to be prepared every time. So every time you should be on preparation. Ndo asemu kola ahano jahana kai. Tazawaj jamila min fi alika innama qarinul fata fil qabri ma kana yaf'alu. Tazawaj jamila tinyangu dukora uzuza. mebiro ida mebiro boro mebiro na ka o sere ibiro na ka o iboro tulo islam min fi alika inna ma inu kora ago kai korinul fata fil qabri ma kana yafalu isana ba ya apola ini kuta ono na ka o me ni hanani ala innamal insanu dayfu li ahlihi o ka wiri oza dayfu li ahlihi ozo go wi na ka o o erapin yani da anaho ashe ya sun mafe sobo hiyar hannu wato ho inoruwa iji ya onu duwe ihu sagawo ni nke ya se mu koro me ukoro ida ukoro na ikai eku hiyo malki yoma a se zo iba ina yihine aza ikai ukoro na na se zo eku hiyo malki yoma da ika eura yo duaben muri onawo onno so kata da ko mu koro ida muri onawo do ba so kata na de ba na mu koro ida so inshallah iba jaida na so manka time so aza kusala ne yaba 120 okay ma yenyi na ngwa ne insha Allah naam any question bismillah wa alaikum salam naam naam oko ho ame ino gwan ogwo katenwe tumiyan wenya ngmalola anwere ino ini yani wani janaba wanyang mita imam na menya me kala nyang mita imam ana ndule kita imam le rafil hadas o isi shoko de ijo wala na kata do wale mutin yino yino ho ogwo de te dana we ka ogwo kata ngun do wa ko yino ne nin just mita imam do akusala no ijo wala na kata o ihwin o we ri so wa se nyera ijo na du se nyera do ho abona me wallahu ta'ala ana wa alaikum salam نعم Naam, ọlọ́lọ́mọ̀ ni ka ilẹ̀ ẹ̀ ẹ̀yin. inonoye anake aya marufun bi ilmihi au mashhurun bi ilmihi anake eh, ijada ni daru kufur wanya ngwani chi sewi ni daru kufur dai kichi au wana don odona nguni daru kufur arwe ni e eh, chu ze ko wanya nguni daru kufur ana kini sisi chasoe hizo obanyi oh, ni ka wana kosan from their knowledge anaka is very important ukumuri ni dan e eh, wako na hizo dai ke kia ichiwana yani ile ile diwa na enyi me ile ka anyị ọnọ ya anamani ka anile anọdụ ọka onye imam nani so hadith on na sallallahu alaihi wasallam ọ darul islam na mukọrọ ni darul kufur enyi isa anaika uyo den sabi wa ne ce wa sabi wa na school o cheka hete ba ka ya ka ya ba ki tinyo so welu tinywa odaka kawa ku condemn menu nabo oye ko e wana ayo isada kawa mi dawa so ni ko no ni kawa mi dawa yo shete hu don ko akoro ho no ba dawa so we are not asked to condemn them we are only asked to tinywa if possible umuri say wallahu ta'ala ala." wa alaikum salam naam amal ngire eh anya de nyana ka eh wo ka suma kuma kan amma de misa eh, de misala stools anyi ntu muri sallallahu alaihi wasallam o mejo hawarij doki simahum at-tahlik a page we ne eh, ka e eh, ni ko molu amma ko ba page we ne now ewa ko sana ntu ka ka e be be yani yuhakiru qur'anukum qur'anuhum yani qur'anun enaku qur'an o kwa shi yana tere yawnin enaku salawa shi ne te welu kai eme ma kusala na na yawa ko ko bana do amma hukumin kai joda qur'an na ne ka hawari jabe so enyi za yare ki oyiko molo haram awin onto mo ni sallallahu alaihi wasallam e <coughs> jafar misu doki ahijani to hen o mera me ko eta doka kuwo molon da kuwo molon hadisi sahih so enyi hadisi anaghị kaị ọbẹ anaghị kaị ọdọkọ na akwụmọlụ on anaghị onu ntụ omori kala ị na wale nri adụ sọlihin ọnọwe kọza a that is ọyị kwụrụ sọdọ akwụ ejije ihe nọ n'ebe dị ihe nọ n'ete ọsọ na ọbị haram ịsa ntụ omori ka ịsa ịda ka wa kwụ aban ọ wale na ba aban wa kwụ aban abe ire hizi onye nwụrụ whatever na wo abe no do na ama ro ka o ke anyizo ntu ni sallallahu e kasa ko molo ileche ya no me nimi ka o ile sele no hora ka aga ka sima hum tahlik e top is abwen ni bi ke ko molo ko bi o min kai haram o be ka ko molo ko ba ya so me wallahu ta'ala Eh, ọkanya na aka ka dọrọ jileku wa jileku konya ọwa anyị lekọkọ ekụghị ọma nke ya ọma enwe ọkwa ajọrọ wa ọsọ kọzọ onye nwụ jileku ya ni ọyị ka ọnọ mmanụ kọsọ n'ọnụ onuru dọwọ ọka eyi hadis ahụ ọzọ ya na nwa anyị aida peke ọ ẹni e ụkwụ anyị ọtụrụ da anyị ịsa ahịa oyi kwepi wee kwepi oyi tụrụ anyị ọrịa anyị dibịa na ka ọ ịzọ na ahụrụ akwepi ano ikpapi abedo mani ha da sakuo de tulanya no so aboso no me no enwa ajo da anyi so ni ke anyo diwe na ido e o ni kasha ho no tido da mani jeri kwa gwanya to wede sisi cha agwo lo de mwana e fala basu bizali kanya son meka oye ko amma so da jiri kuri ko ni mire anabe haram asa e kishiri ku da kwa gona jiri ku maybe likona hora so yala dure ke a sire ku yala ka juwa mani jiri na nan 42 for sa sabenan ene hora hidan awe nwa jo da doni ke asiri ku edan oba mu korono falabas bizalik enyo meka ama sa ke do huse ka sabi content eh? because likwe na ya so ya mo oro oro enyu ja hure ile ye tuda wo ko abeda so ko wa wale ka shira nya no na ke oba nyi edama so ama no nyaso non ama koro ka aka ile ku konkonyo no waje wani da ka kuwa ku yau malki yau ma da wasu ka hadisi wa bidon mani kan on to muri yau mani kan amun to muri yau especially yanye ne wada ka wonoro o ya o yi twesa o yi ko la'ana allah al wasimat wal mutafsimat on to muri yau na twesa ta na ka yi osi ka toyon so son non is clear ever go son non every weka enana twesa every lari mira kana anyi lele elenyi na etu da ese mo be osonon fala basu bizali ama o itwa abụọ abo to da jisa abori ha kesi to and the like osonon haram ma be ama dozo jire ku kan waja da agwa anyi na ke asuto enyo wallahu ta'ala ala na'am نعم نعم نعم nikabi nam ẹ kọsẹ ní papa wa náà ọlọrun lọdọ kó wíṣọ sílẹ lọdọ náà ká ọ. ome ole ukawaye kuko daka wako wakawaye ko vanyi vyana ke oinani wele anyi islam osi uzitite ehuna onu nyanguse kaka eirozo kwen ona ndule ki islam osi ehuna ndo da meule na me make is but ana be ke odo amakobe now de alumma di sai ka bu corona amakobe odo kono hono yes ka teacher ni lesson be ka ya ku salama onon kan be more than three days asman ke o mebe ni re ka be ibn malik but ordinarily awa go bele ne ngo da no odo no no ko wala so wa ku heta do ye ba ku wa ya ba so ọ na mekwa eta daka ọkụ ọnụ wee ka anyị semeda kasa kwọda is just for correction anya da yana ka waya ko it doesn't make any difference so do wa ko chomchama do si uzan tata so aka wa ko do waya ko ko an ka monye won ku isuna huna oda ko isuna do wes ko ma won ona mi 3 days is over and the best ona we ka ona ona be best we ona ona ko start with asa with salam ya ona wana ni re salama ona we ka is a personal grudges every based on corona maybe uh, about islam then question na ọhụrụ ọnọ were yi nikom were ire yi nikom ebe wajibi ọrụ amma isha because of ọtụtụ ntụ mmiri sọlọ alisalam ọkọ mere amụda ya nika ene ma jilbab den yere hun riba achen den manasi jane so it depends on understanding eh, ọrịrị hụ na anya na base bes kọnọs enyimadọ na omen iso enyima wa mee ọya tọrọ na ika ọra ya nwaanyị sista enyi na mee nka enyi ozi na-eri ya ni that is their own level level ẹlẹ́yìn e náà lẹ́sìn maybe àwọn dákà ní kọ̀ọ̀nì sórí ẹ̀ ni ẹ̀ ó bí rí that is the level. náà ɛlɛni ne nyaŋu mɛ ɔbi ka ɛnɛ adi nɛ dɛn lɛ mini kɔ bɛɛ ni ama ìdí ɛlɛ àwọn ŋuni ìdí ɛkɔ àwọn ŋuni ehizi dɛn lɛ ɛkɔ mini kɔ so you cannot tell ɛyɛ nyi ɛnna mi dúró ke nasiru albani rahimahullah alẹ ɔlá mi jɛl ɛɛ e, wé rɔdul mufim ɔbi ma bàbá ma bìdí mi jɛl bàbá muslim dɔwɛlɛ ma dada ayɛ kɔlɛ kan dɔwɛlɛ ma mi rɔdul mufim yanni oyi fi sehi yɛlɛ náà ka yi abi hadisa na ya akuse ka o oh, ma babo do me hayan ka e so be wono because we le el hadisa na ka o oh, ma ni jaziman ka e ababo e jani de ka e eh, ara anyo na wakonto mori oni fadl ibn na no vele yani ni hajatul wada hajadile mononto mori me daize ka ana wiki uh, ah, dai konto mori manji chere son daize ka e ana wiki o oh, yale babo onto mori an ka e onyo no no ka se do ya ne ha bɔtɛnɛ naa kɔrɛ ka dɛ kɛ yara ahɛsɛ jɛlibaabi alamɛ ka fadli ibn abbas ɔba wɔre sɔri nikɔb ahɛsɛ nikɔb alamɛ ka fadli ibn abbas ɔba wɔre yanni abɛsɛ ni bi taa wiili sɔrɔ ɔba yɛn naa ɔda akɔsani akaayɛ la ka ɔna akɔna mɛ wɛs wɛs kɔ mɛ asa ka waasi ma hɛ some sisters ara anyi lɛ la na ŋun hɛrɛ abɔ nyɛ dɛm abɔ yɛ ahokele yɛ anela mi bilo diri tso dɔ ɔ ɔlɛ tuta ɔlɔnu naba o tuta ndɔmi ni kɔbɔ di obi n'ehi da kɔnɔ ka ayɔ kɔrɔ n'oyi n'ehi anayi kisɛ dɛ ɔgɔn mi ni kɔbi wɔlɛ ni kɔbi daro jɛ ɔbi ni kɔbi bi daro jɛ anayi ka yɛ zali kafa lɔlɔhi yote hima yɛ sɛ ugbani umuri ɔbi ndɔsi yɛ n'eze ɔna awa kɔnɔ mɛ o take it serious anayi ka ere ori ni kɔbi ajɛ ɔhɔ wɛrɛ mi ni kɔbi ihe wala redio ayi medu enyima wa me ama wa ayi nehi like level awo ka wee nya mu me nehi because of either situation na mu me because anya he nyina ona ke aho nye ni we na nyi tino yeah so ija ana na ndo re kwa be nyi no do ka ni ko bono na asetete amado ye kai anya on ni level anu hunan because aisha radhiyallahu anha okay na ni haj ijo no ro ave den mare tura kwe So that is the highest daraja. And I can in this community so really Abaisha radiyallahu anha abame. Amma aguka wajibi now. Ono sunuka ọzọwa ya do disa me ine hi now don laza na ine hi do huwe ya nin don abon So when you ka yo ka rebe because isana wajibi ọzọ na abo tete da so ya ro. but abe amru mustahab abe lena ikabishi ayan in fa'alahu nalan sawaban wa amadi suta wa in tarakahu lam yu'aqqab wa bana bo enu ya anaike aba soronan sawana me wallahu ta'ala alam wa alaikum salam na na'am Naam. Naam. Naam.

asakwa yala meta ijezu kawa kusala but ana beke umisore biga muto roro no horango umisore ogana ozo isus kono suman namen ada nyesu analisa damira kusala jin marisa odo mi kuhishu ya dem nang moto ono koyewe so we ni di o ya do we di delay we ni di permission ene ke maybe umona nyi obere e ku do meka echehi de ze ya onyan ka ka ma be wa go asakwa ma we come is kama kusala de ma join on that is if you know ka or you return now ba be ni moto or be delay ni or over making this uh, that is why it needed permission but now we ka there is enough time na ke hu especially all moto na mi join na na na nwa ha e ku pada ki da after now la resa da da ni so lo ko na me do ime you don't need any anybody permission no na kusala da already to uh, ejo to the canada na awon me wallahu ta'ala alam waaleykum salaam. na. naam the hadith is sahih but aida ki wa buhari me kunya ka exactly na ina mo sahih nto muri ka wa ni sala na asfa aska ezo ya kusala we hemi wa ile kwata hono So Malaika will continue or Ibadua. Sisters. <laughs> Sisters can I any question. Asma ka why me da wannan. Akumula na wada. Oso da wa wani me da kuma sisters ne wana umma nan nan. Ya yi mu subhanahu wa ta'ala ne tunya da ne tunya ja. Ono waya da ne da waya. Ono baya da ne da ono zo hiyapete ini sana iko jirin ya hiyo mwana wa ta'ala muli na wado hiyapete tini sunun tu muri sallallahu alaihi wasallam fa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk vyate sana iko nyi tohuei takwa sumya bizalik amani ya